وهو على كل شيء قدير الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفن ولون أسترى كيف فما وساجوا وقوى نبي محمد صلى الله عليه وسلم kíkẹ́ náà kọ́ máa bá gbogbo àwọn sọ́ábà rẹ̀ àti gbọ́n tàbí dáadáa tẹ̀lé ìlànà nẹ́bí náà. a kí gbogbo àwọn aṣáájú wa nínú ẹ̀sìn bẹ̀rẹ̀ láti ra àwọn ìmáàmù wa gbà fún ìlú àkúrẹ́ àti gbogbo agbègbè rẹ̀ lápapọ̀ ọlọ́run ṣe dáadáa fún wọn ọlọ́run tì wọ́n. àwọn náà ni ìmáàmù wa asheikh alhaj dr abdulhakeem yayi akorede alubarika kí ọlọ́run kọ́ máa wa dúró tì wọ́n. a kí wọn atọ́ntọ́kù ìmúra jimá tọ́lá kọ́lọ́n kó jẹ́ kí ọba wọn ní àyàtọ̀ láfíà bẹ̀rẹ̀ àmọ́ ti ìyá arhamur rahmin. ètò wa ètò yín òun náà ló tún gorí afẹ́fẹ́ tí a mọ̀ sí orísun ọgbọ́n láti inú alukur'an karim níbi tí a ti máa ń pàdé àwọn sheikh wa dr lukman idris sekoni tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ darussunnah eléyìí tí ó tàkànmọ́lẹ̀ sí igoba lákùrẹ́ ń bí àbẹ̀ ọlọ́run ọba fún wọn àlékún àlàáfíà eléyìí tó pé ọlọ́run àbíọ́ musa ń bá ṣe fún àwọn dókítà wa náà bẹ̀rẹ̀ àmọ́ ti ìyá arahamu rahman pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọ́n ti tún wà nínú ilé agbára pẹ̀lú wa bí ilé nínà tí a ó tún máa kọ́gbọ́n kan sí kejì láti inú alukur'an kẹrim gẹ́gẹ́ bí ètò wa náà tí a mọ̀ sí orísun ọgbọ́n níbi tá a ti máa rí ọgbọ́n òye tá a ti máa rí mú láti inú alukur'an kẹrim ẹ̀rọ̀kùn fọ̀dílàtì dọ́kítọ̀ ibo ni a ó ti tún rí ọgbọ́n mú lẹ́ni nínú alukur'an karim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقول المنافقون والمنافقات للذين للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب بصور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم وغركم وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kó máa kárí gbogbo àpáta láìyọ ẹnìkan sílẹ̀ lónìí pẹ̀lú ògo ọlọ́run a lọ sínú suratul hadid Quran 57 Quran orí kẹtàdínní ọgọ́ta òní Suratul Hadid Quran 57 àyà tí a máa gbé yẹ̀wò a mú láti àyà kẹtàlá títí dé àyà kẹrìndínlógún. Quran chapter 57 verse 13 títí de 16 ìyẹn túmọ̀ sí pé àyà mẹ́ta òun náà la fẹ́ gbé ẹ̀wò nínú sóra tó sóratul hadid ọlọ́run ọba ọba tó dá wa ó fẹ́ kí a kọ́ ọgbọ́n ká sì mú òye èyí tó pọ̀ nínú àyà yìí gbogbo ẹnikẹ́ni tó bá ní ìwà alágàbàǹgebè lọ́wọ́ báyìí ò bá mọ̀ ọlọ́run mọ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá ní ìwà kìí ṣeku kìí ṣẹyẹ tó bá wà láàrin ẹyẹ yóò mẹ́yẹ ṣùgbọ́n ṣùgbọ́n ọkàn rẹ̀ ẹyẹ ni gbogbo ẹnikẹ́ni tó bá nírú àwọn ìwà mùnàfìkì ìwà asọ̀bẹ ṣèlú ìwà olójú méjì ìwà alágàbàǹgebè bọ́ba mùjẹ láyé tásìrí rẹ̀ ò tú ìjọ gbẹ̀ndẹ̀ bọ́mọ nìyẹn bá dà ọlọ́run máa ń yanjú lọ́tọ̀ọ̀tọ̀ o. Allahu Akbar. ìdí nìyí ọ̀rọ̀ ọgbọ́n náà alukur'ani tòní ó ń jẹ́ wá sí fúnikálukú wa fúnikálukú yẹrẹ o ǹjẹ́ mi ò ń ṣe alágàbàǹgebè bí ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an karim suratul hadid a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahman rahim ọlọ́wọ́ bá ní yawma yaqulu almunafiquna walmunafiqat lilladhina amanu nzuruna naqtabis min nurikum áyà yìí ọlọ́run sọ fún wa nípa nǹkan tí ó ṣẹlẹ̀ tó bá di dọ́gbọ́n dal qiyama nígbà tí ọlọ́run bá ti dájọ́ iná fáwọn ọmọ iná ọlọ́run kó má ṣe wá ní ọmọ iná amen yóò wá ṣẹ́kù àwọn tó gbàgbọ́ nínú ọlọ́run nínú àwọn tó gbàgbọ́ nínú ọlọ́run yìí àwọn tó gbàgbọ́ lójú tí kò dọ́kàn ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n gbàgbọ́ tọkàn tójú àwọn náà wà ń bẹ ìjọ náà gbogbo wa ní ọlọ́run ọba yóò pa wá láṣẹ ká kọjá lórí afárá asọ́ràp afárá kan ni èyí tí wọ́n nà kọjá lórí iná jahannam afárá yìí ó wẹ́ ju irun orí lọ bẹ́ẹ̀ sì ni ó mú lẹ́nu ju abẹ lọ gbogbo olùgbàgbọ́ pátá ni ó kọjá lórí afárá yìí ọlọ́run ọba tí ọlá rẹ ga lérí afárá yìí lọ́lọ́run ó ti wá ṣe òpin yà yóò fi wọ́n ṣẹ̀sín gbogbo ẹni tó fojú gbàgbọ́ tí kò fọkàn gbàgbọ́. ọlọ́run ọba yóò dá yẹyẹ wọn sílẹ̀ níjọ́ náà níbi tátúnṣe tí ò ti ní ṣe é ṣe má ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀. àmín. ọlọ́run ọba ní yawma yaqulu al-munafiquna wal-munafiqatu lilladhina amanu unzuruna naqtabis min nurikum. níjọ́ ta wí ìmọ́lẹ̀ ọlọ́run yóò jáde lára gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ẹni tó gbà tó fọkàn gbà gbọ́ nínú ọlọ́run tọkàntọkàn taratara ìmọ́lẹ̀ yóò jáde ní gbogbo eríkèríkè ara wọn wọn ó rí náà láti kọjá lórí afárá yìí ṣùgbọ́n dọ́tà wí yìí àwọn tó bá jẹ́ alágàbàǹgebè tí wọ́n fojú gbàgbọ́ tí gbàgbọ́ ò tẹnu ọkàn wọn àwọn wọ̀nyí wọn ò máa bẹ nínú òkùnkùn biribiri ọlọ́run ní tó bá rí pé nínú òkùnkùn biribiri làwọn wà yọmọyẹkùn lùmùnàfikùn àwọn alágàbàǹgebè lọ́kùnrin tí wọ́n láwọn gba ọlọ́run gbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ ojú òun ni ìgbàgbọ́ àǹfààní tayé òun ni wọ́n ní ẹ̀rẹ́ lómi yóò máa ṣe fìsàfìsàfìsàfìsà níbi ẹ̀sìn torí tó ń rí jẹ náà nì torí àǹfààní tó ń rí níbi ẹ̀sìn náà nì ọ̀gọ̀rọ̀ ẹlòmíì tiẹ̀ ti sọ ẹ̀sìn di oúnjẹ kò sí ẹ̀sìn yẹn nítorí tọ́lọ́hún. oúnjẹ tí ń jẹ ń bẹ̀ ni. torí tí ń jẹ níjọ́ tẹ bá fẹ́ mọ bó ṣe jẹ́ ẹ̀yẹn gbóúnjẹ lẹ́nu ẹ̀ ẹni kò yọ owó mọ́ ẹ rí i pé yóò gbàgbé ẹ̀sìn ọ̀hún. ọlọ́run gbogbo àwọn tí wọ́n fojú gbàgbọ́ tí wọ́n ò fọkàn gbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ni wọ́n máa sọ níjọ́ náà lọ́kùnrin wọn ni àti lóbìnrin wọn gbà tí wọ́n bá rí ìmọ́lẹ̀ tó bá làdò lára àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ tọkàntọkàn taratara wọ́n wà máa sọ fún wọn ẹjọ́ náà wípé ń burú náà ẹ dúró dè wá ẹ má lọ torí pé mọ́lẹ̀ tí ì náà làwa náà fi ń rìn na bísímì nù rẹ̀ àwa náà fẹ́ jàǹfààní látara àmọ́lẹ̀ yín yìí bóyá tá a bá lè súnmọ́ yín ìmọ́lẹ̀ lè bọ́ sáwa náà lára kí lárìjì ń wọ́rọ̀ akùn ọlọ́run wa ní káwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ kan sọ fáwọn wọ̀nyí wípé à sẹ́yìn ò ní mọ́lẹ̀ ni ẹ̀yin náà padà ẹ lọ mú ẹ̀yin náà lọ gba wọ́n bá ní òótọ́ mà ní wọ́n bá pọ́n ìdà pé bóyá wọn náà lè rí mọ́lẹ̀ tí ó gba gbogbo ara wọn alẹ́ nígbà tán bá pọ́n ìdà yìí fàbúrì bàbá yìí ń bi sùúrù á wà á mú odi ńlá kan tá a lè fi wé bi fẹ́ǹsì ńlá ọlọ́run ní àwa fi dí wọn kí wọ́n má bàa máa da àwọn onímọ̀lẹ̀ tòótọ́ kí wọ́n láàmú. Allahu akbar. àtọ́lọ́hún ó pin yóò tún pin níjọ́gbé dàlù kìyàmù. ayé ló ti dàrú. ayé ló ti dàrú. Allahu akbar. ọlọ́run mẹ́ni tiẹ̀ ó sì mẹ́ni tó ń ṣe tiẹ̀. ayé la ti ń bàbàrà ẹni tí ò ṣètò ọlọ́run tá à ń yìn tá à ń pọ́n ẹni tí sì ń ṣe tọ́lọ́n lójú méjèèjì tá ń fẹnu ṣáàtà wọn. ọlọ́run ní tó bá rí dọ́gbọ́n dàlù kìyàmù àwọn alágàbàǹgebè wọ̀nyí wọ́n ó mọ kan àbùkù wọ́n ó mọ rí ìdààmú torí pé nínú òkùnkùn biribiri ni wọ́n wà wọ́n wà máa béèrè ìmọ́lẹ̀ wípé ẹ̀yin tẹ̀ ń ṣáájú wa yìí bò ní tiyín ṣe jẹ́ ìmọ́lẹ̀ ṣe gbawájú gbẹ̀yìn gba gbogbo ara tiyín báyìí ẹ dúró dè wá náà káwa náà ó rí àǹfààní ìmọ́lẹ̀ látara yín qila irji'u wara'akum ọlọ́run ni wọ́n wà máa sọ fún ẹ pé ẹ̀yin náà padà sẹ́yìn fálítẹ́mísù nùúrọ̀ ẹ̀yin náà lọ mú mọ́lẹ̀ tìyín náà níbi tá a ti ń bọ̀ ẹ̀yin náà padà nígbà bá padà tán fàbúrì bàbá yìí náà ń bi sòwòr ọlọ́run ní a ó bá fi odi ṣọ́ a fi odi a ó fi pín wọn ọlọ́run ọba yóò pín lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ohun tó dàrú ọlọ́run ó yanjú ẹ̀ ọlọ́run ní odi tá a bá fi pín wọn yà yìí له باب باطنه في الرحمة وظاهره من قبل العذاب abala ẹnu ọ̀nà tó bá kọ àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ yóò máa jẹ́ ìkẹ́ agbọ́n kejì bá kọ àwọn alágàbàǹgebè yóò kún fún ìyà àti ìdààmú ẹ̀wọ̀ kan ó sì tún lè jẹ́ ìdàkejì hmm. nǹkan kan ṣoṣo náà ọba alágbára lọ́lọ́run wúwa abdulhaka wa abaka hmm. òun lọ́ba tí ó pa ẹnìkan lẹ́rìn àti tó pẹ̀lú mí lẹ́kún ọlọ́run kò má pa wá lẹ́kún ojú ìsọ́ ojú yìí tọ́lọ́run fi pín wọn yìí ibi tó bá kọ sí àwọn aláìgbàgbọ́ ìyà ni ó jẹ́ hmm. abala kejì tó bá kọ sáwọn olùgbàgbọ́ òdodo yóò sì máa jẹ́ ìkẹ́ yunaduna um ọlọ́run ní àwọn alágàbàǹgebè yìí lẹ́yìn odi lọ́hùn tí wọ́n ti fi hànà wọn tí wọ́n fi dọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n wàá máa pariwo alẹ́mìnẹ́kùn màkùn wọn ni èé ṣe ṣé bá a jọjọ ṣe láyé náà ni. Allahu Akbar. ṣé bá a jọ kírun yìí náà ni. ṣé bá a jọ ń gbà àwẹ̀ ni. ṣé bá a jọ lọ Mẹ́kà ni. ṣé bá a jọ ń pera wa ní olùgbàgbọ́ òdodo ni nígbà tá a jọ wà láyé. lóòótọ́ ni àmọ́ ọlọ́run ọba ó máa níyàn tó ní kálukú fi ṣe é ọlọ́run ní kọ́ọ̀lù wọ́n wá máa sọ fún ẹjọ́ náà wípé bára lóòótọ́ ni ẹjọ́ kírun ni ẹjọ́ gbààwẹ̀ ni ẹjọ́ lọ hajj ni ẹjọ́ ṣe gbogbo nǹkan tẹ́ ṣe nínú ẹ̀sìn ni walakinnakum fatantum àǹfọ̀sàkùn. ọlọ́run ni ẹ sọ fún wọn ṣùgbọ́n ẹ yàtọ̀ yín o ẹ dàrú mara yín lọ́wọ́ ṣùgbọ́n kò dàrú lọ́dọ̀ ibi tó ti yẹ kẹ́rù ó bà wá nù a lè tara wa ṣùgbọ́n a lè tán lọ́hùn a lè parọ́ ń tà jẹ́ fáyé ká sì mọ bàbára wa ẹlòmíín náà nínú ni èṣù lòun ayé ti ń pè ọ́ lẹ́nu ọlọ́run síbí wọn náà ọlọ́run yóò ẹ kò ní dàrú bó ti ọlọ́ni wàlẹ̀ akínàkùn fatantun àǹfùsàkùn níṣẹ́ lè ẹ dara yín láàmú ẹ kó fìtínà bára yín bí nifaq ìwà ìgàbàgebè tí ń bẹ lọ́wọ́ yín kò ṣekú kò sẹ́yẹ yìí olókó bá yín àmọ́ yìí tẹ̀ ń ṣe ń bẹ̀ ọ̀tọ̀ lèyí tẹ́ ẹ ṣe láàárọ̀ ọ̀tọ̀ lèyí tẹ́ ẹ ṣe lọ́sàn-án ọ̀tọ̀ lèyí tẹ́ ṣe lọ́sàn-án ṣe lóru. boston ẹ̀ ń wá ń retí èyí tó bá ti já sóore ibẹ̀ lẹ́fì sí èyí tó bá ti já sídàkejì ẹ̀ sọ pé ìsara wọn mọ́ bẹ́ẹ̀ lómi ṣe ń sẹ́nu yóò dúró lórí ọgbà yóò dúró lórí fẹ́ǹsì yóò máa wọ̀ tún yóò máa wò sí èyí tó bá já sí bó ṣe fẹ́ ibẹ̀ ni ó fi sí. ìtumọ̀ wàtàrọ̀ boston wàrútàbìtùn bákan náà ẹ fi ìgbàgbọ́ òdodo sin lọ́hùn ẹ̀ ń ṣe iyèméjì ni bóyá ó san bóyá yóò san bóyá èyí tún bóyá nǹkan mìíràn tún dáa jùlọ ìgbàgbọ́ yóò dúró ṣinṣin ẹ̀ ń ṣe iyèméjì lórí ìgbàgbọ́ tẹ ẹ lẹ́ni wàgọ̀rọ̀tìkùmùl àmàní ọlọ́run ní bákan náà àádáadá ayé ó kó tàjẹ́ báyìí gbogbo akitiyan gbogbo fìsàfìsà tẹ́ ń ṣe nídìí ẹ̀sùn táyé ń rò pọ́lọ̀ ńlẹ̀ fẹ́ràn dé bẹ́ẹ̀ àti ntẹ́ jẹ olè ń wá ṣùgbọ́n yóò mọ̀ rò pé ah, àwọn yìí máa ń ṣe wàhálà o mm-hmm. àwọn yìí máa ń gbìyànjú àwọn yìí máa ń rẹ̀sìn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ntẹ́ fẹ́ jẹ torí ẹ̀ lẹ́fi ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe torí ọlọ́run ẹ̀rọ àwọn èèyàn míì wọ́n á ṣe fisafisa wọ́n á pariwo èèyàn bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ràn ọlọ́run tó irọ́ ni oríṣiríṣi ọlọ́lọ́mọ iye gbogbo bí ayé náà fẹ́ nílé ìjọsìn sí bí branch kan ti wà ń bí branch kan wà ń bẹ̀ káàkiri káàkiri ẹ̀rù pé fẹ́ ọlọ́run náà ló débẹ̀. ọlọ́run wọ́n gan right kumul amani ń dà ń dà ń dà ń dà ń dà ń dà lé ayé òun báyìí hatta jaa orí eléyìí lẹ́wà títí tí kò fi dé wa báyìí amrullah ìwúná al orí àádáadáadáadáadáa alẹ́ ayé anabi sallallahu alayhi anabi nínú àmì òpin ayé àwọn ènìyàn yaltamisuna dúnìyà bidin àwọn èèyàn ọmọ wá ayé pẹ̀lú orúkọ ẹ̀sìn aṣọ ẹ̀sìn ni wọ́n wọ̀ ṣùgbọ́n níyàn ayé olúwa wọn sọ wa ọlọ́run ní eré eléyìí lẹ́wà tí èṣù tó fi tàn yín algaruru una ashaitan tẹ́bà àfọ́nùmọ̀ tafsiri ṣe tó èṣù tàn yín jẹ́ ẹrù pẹ́ ń ta yé jẹ́ fàlìyọ́mọ la yukhadu minkum fìdíà ọlọ́run nílé ní ẹ má síra yín máa ń olùgbàgbọ́ òdodo kò sí owó ọ̀yà kan tọ́lọ́run lè gbà lọ́wọ́ yín tó lè là yín nínú ìyà o wàlẹ́ àmìnà lẹ́dí iná káfàrú kódà àwọn tó ti ẹ̀kọ́ tọ́lọ́run àní gba nǹkan kan lọ́wọ́ wọn lénìí ẹni ìyà ni wọ́n jẹ́ màá wá kúmù náà iná ni

ẹ má tara yín jẹ ẹ má ta ayé jẹ má ẹ mọ̀ wípé kò sí kọ̀kọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní sí kò ti wá tó lásìkò báyìí kó ní kálukú yín kẹjẹkẹmí yín ó rọ̀ fún ọ̀ràn ti ọlọ́run wà á máa nazala min al-haq ẹ sì jẹkẹmí yín ó rọ̀ sí alukur'an ìtọ́lọ́ ń sọ̀kalẹ̀ lódodo wala yakunu kalladhina utul bí àwọn kan tí a fún ní wọn ò wá kàwé ọlọ́run mọ́ wọn fi nǹkan míì rọ́pò ẹ̀ fakọ́sát kolobo ọkàn wọn wá le kókókókókó wọ̀kẹ̀sírùn mi ni umfasikun ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn pòkì ni wọ́n padà ya látara wípé ìwé tí ń bẹ lọ́wọ́ wọn wọn ò fi nǹkan rọ́pò ẹ̀ bá ti ń sí ìwé ọlọ́run ọkàn so ti gbé yẹ̀wò so ti ronú sí abẹ́lẹ́ wọn ọba subhanahu wa ta'ala kó fi ọ̀rọ̀ ọlọ́run ní kíkà ní gbígbọ́ yé kó fi rọ̀ wá lọ́rùn o kó sì má ṣe wá ní alágàbàǹgẹ̀bẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ah jazakumullahu khayran wọn náà wíìtì ẹnu lé jazakumullahu khayran ọlọ́run bá wa san àwọn dókítà wa ní ẹ̀san olóore ọ̀rọ̀ ọgbọ́n àtòní tún o tá a bá ti ń gbọ́ ká máa lò ó òun ló dáa òun ni ó fi máa túmọ̀ sí wípé ẹni yìí kọ́gbọ́n hmm, bá a bá ti ń kọ́gbọ́n tá à ń gbọ́ ọ̀rọ̀ yìí káwa náà máa lò kó máa nílapa nínú ọ̀rọ̀ wa nínú ìwà wa nínú ìṣe wa àbẹ̀rẹ̀ ọ̀bàtà alánú àánú ẹ̀ kọlọ́run kó sàánú wa kọ́mọ̀jà kan nínú àwọn mọ̀lẹ́fìkì torí ìyà tí ó jẹ́ tiwọn ara ọ̀kan la gbọ́ yìí kọlọ́run kó sọ wa ń bẹ̀. àwọn ọlẹ́wà níbèrè kan sí méjì tó o lè fẹ́ bi àwọn dókítà wa lórí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ yálà lórí ìdánilẹ́kọ̀ọ́ tèmi ni àbóyí tó ti ń gbọ́ tẹ́lẹ̀ pè wọ́n sórí nọ́mbà àwọn yìí zero eight zero three six one five four two five four lẹ́ẹ̀kan sí zero eight zero three six one five four two five four wọ́n tó wọ́n náà wá fẹ́ kún àwọn tí wọ́n ń ṣègbìyànjú lórí bẹ́tò yìí bí ṣe ń lọ tí ò fi dúró wọ́n náà kún wọn lórí akoto yìí GTB Bank zero five one nine nine three four four six six lẹ́ẹ̀kan sí GTB Bank zero five one nine nine three four four six six Darussunnah Islamic Foundation dáwà kọ́lọ́kọ́lọ́ bí náà láti dúró lẹ́nu a ó tún máa dágbére fúnra wa a ó tún padà máa pàdé nígbà míì a kí gbogbo àwọn àtàjọ mítò yìí wá látòrí àfáà Abdulhamid masirito ka kurani fún àti kó àwọn adókòtò wa náà lẹ́ẹ̀kan sí kọ́lọ́n kọba san ní ẹ̀sùn olóore orúkọ tèmi ni abdulhamid hanafi à ń dágbére fúnra wa lórí ètò yìí pé asalaamu wa rahmatulahi wa barakatu. He is the creator, He is the sustainer, and He is the one who has power over all. Give thanks to Allah for the moon and the sun. praising mostly for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu غفور Allahu. رحيم الله أي سمي تجول